làwa ti táwa wà ní kékeré ni a ti mọ bàbá gẹ́gẹ́ bí bàbá tó dára bàbá tí wọ́n máa ń bá ọmọ kéékèèké ṣe nígbà táwa wá kọ́ṣẹ́ eré orí ìtàgé bàbá máa ń yọwọ́ ẹ̀ṣẹ̀ sí wa bẹ́ẹ̀ ni pé ẹgbẹ́sẹgbẹ́ ni wá ń gbà yẹn ni àwa ò tiẹ̀ tí ì ní oore ọ̀fẹ́ láti mọ èjì wọn ní gbogbo ìgbà yẹn kó tó di wípé àwa náà ní orí ọ̀fẹ́ láti padà di gómìnà ẹgbẹ́ òṣèré ti tampan bí ọdún bíi mẹ́fà tàbí bóyá going to seven years òun la wá sí ìbàdàn náà tá a wá ṣe birthday fún wọn which is ninety five years nígbà yẹn pẹ̀lú ẹni tó jẹ́ gómìnà ẹgbẹ́ tampan nípínlẹ̀ èkó ńgbà yẹn màmá wa èsúsú fúnmiláyọ̀ èsúsú ńlá dìjọ wá lọ́dún yẹn bàbá dìde tí wọ́n ń fò tí wọ́n ń ṣeré ni ní ìgbà tí ọlọ́run dẹ̀ tún jẹ́ kí wọ́n pé ọgọ́rùn ọdún tí tampan national tí wọ́n gbìyànjú àti wò pé ẹ jẹ́ ká celebrate bàbá wa ní hundred years tí wọ́n pé ọlọ́run sọ pé ká tún ní oore ọ̀fẹ́ láti sọ wípé Ogun State ní Abẹ́òkúta náà ni a ti celebrate hundred years wọn tí gbogbo èèyàn mọ̀ nígbà yẹn náà so lágbára ọlọ́run bàbá iwájú tí wọ́n dojú kọ kò ní bàjẹ́ lágbára ọlọ́run bá ẹ̀yìn náà tí wọ́n dẹ̀ fi sílẹ̀ kò ní bàjẹ́ lágbára ọlọ́run gbogbo àwọn ọmọ wọn pátá lágbára ọlọ́run ọba ọlọ́run ní ṣekú yìí ní àkófà bákan náà gbogbo ẹgbẹ́ tampan bẹ̀rẹ̀ látòrí ààrẹ wa wọn sí around wọ́n wà ní Canada báyìí ọ̀túnba bọ́lájí amúṣan mr latin ìgbà tí wọ́n ti pè mí láàárọ̀ pé bàbá jáde láyé ni mo ti pè wọ́n òru tiẹ̀ ni wọ́n wà ń bẹ̀ tí àdẹ̀tijọ́ bẹ̀rẹ̀ sí ní rìn yẹn gbogbo bí a ṣe wá síbí pẹ̀lú àwọn ẹ̀zẹ́kútìfù tampa nípínlẹ̀ Ògùn àti àwọn bàbá wa Alhaji Látìdẹ́yìndé tí wọ́n wà pẹ̀lú wa ń bí yìí kò ṣẹ̀yìn ààrẹ ẹgbẹ́ wa Ọ̀túnba Bọ́lájí Amúṣàn sọ a kí àwọn náà púpọ̀ lágbára Ọlọ́run bá gbogbo àlà máa dàgbà tá a máa dògbó ṣùgbọ́n anyway àti bá ti ń grant interview tàbí sọ̀rọ̀ nípa bàbá wa Charles Olúmọ Àgbákò ni mo máa ń fẹ́ láǹfààní láti dúpẹ́ lọ́wọ́ bàbá wa kan ìyẹn bàbá wa tí a mọ̀ sí eh, primate Babatunde Elijah um, Ayọ̀délé nítorí ní ìgbà tí a invite wọn wá sí hundred years tí bàbá ṣe bẹ́ẹ̀ dé l'Abẹ́òkúta wọ́n ṣe ìlérí wípé ní gbogbo ìgbà tí bàbá máa fi lò nílé ayé làwọn máa fún wọn ní owó oṣù hundred hundred thousand láti ìgbà yẹn dẹ̀ ni wọ́n ti ń san owó yẹn títí di àsìkò tí bàbá fi já láyè so wàá láti dúpẹ́ pọ̀ lọ́wọ́ wọn àwọn ẹgbẹ́ òṣèré tampan àti àwọn ẹgbẹ́ òṣèré tí wọ́n tún kù náà àkí gbogbo wọn náà torí gbogbo wọn pátá náà ni wọ́n ń gbìyànjú lọ́tún lọ́sì láti rí wípé ìjìyà ìnira kò dé bá bàbá mo dẹ̀ tún fẹ́ fi àsìkò yìí náà dúpẹ́ lọ́wọ́ ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ tampan ní London Doyin Amudu àwọn náà gbìyànjú tó pọ̀ rẹpẹtẹ lágbára ọlọ́run ọba àwa tí a jẹ́ ọmọ ọmọ ọmọ tí bàbá fi sílẹ̀ ikú òjijì ò ní ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan alágbọ̀rọ̀ gbogbo àwa tá a jẹ́ akọ̀ròyìn náà pátá àti gbogbo àwọn tí wọ́n wà lágbègbè yìí ikú òjijì ò ní ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa arúgbó pọ̀ lọ́wọ́ lọ́wọ́ thank you so much. ìrọ̀lẹ́ yìí. Ah, nǹkan tó gbé gbogbo wa débìbà ní ìrọ̀lẹ́ òní ni ikú bàbá Charles Olúgbọ́n àgbákò tí wọ́n jẹ́ kan nínú àwọn àgbà òṣèré gidi tá ní ní movie industry. okay so kí wàá ní ẹni tó fà ń pa relationship yín pẹ̀lú bàbá eh, àgbákò. relationship tèmi pẹ̀lú bàbá àgbákò ó pọ̀ torí pé bàbá náà jẹ́ sí mi wọ́n tún jẹ́ ọ̀gá sí mi a tún wá ní ẹgbẹ́ kan tí a dá sílẹ̀ fún gbogbo àwọn bàbá bàbá ìyá ìyá tó ti dàgbà nídìí iṣẹ́ yìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbọ́ orúkọ wọn mọ́ àbí táwọn èèyàn pè wọ́n mọ́ so Doyin Amodu láti UK tó jẹ́ president eh, eh, TAMPAN ní UK ó wá wá sílé láti wá dá ẹgbẹ́ sílẹ̀ láti máa ṣètọ́jú gbogbo àwọn àgbààgbà yẹn kódà ó ya sinimá kan fún wọn tó pè ní ọjọ́ alẹ́ tí yẹn sì wà lọ́nà a ṣe premier very soon ní àìpẹ́ yìí so kí ni mo dá láti sọ ni pé bàbá àgbà kò jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn bàbá bàbá tó wà ń tó dẹ̀ ń ṣe dáadáa so kó tó di pé a gbọ́ ìpè ìjayà láàárọ̀ pé bàbá ti fi wá sílẹ̀. S Taiwo I'm an apprentice to Baba Charles Olumo aka Agbako. Um, what can you say about it? You said what? What can you tell us about Baba? I can say a lot. I will say a lot about Baba. Baba happened to be a very nice man, a good father, someone you can rely on someone that will put you through even he will never give you fish but taught you how to catch a fish and i'm always glad that i've been with him for more than years now so that is it any other thing. so since when you are big with baba what are you what do you learn about. okay yeah, i've been with baba now going to, let me say 20 years now. Yeah, 20 years. I've been with him and I've really learned a lot from him. And through what I've learned from him, uh, I'm progressing and Baba really tried in my life. So as at today that Baba left us, I believe he will still be there for us spiritually in any other way around that we need him. Your prayer? My prayer for yeah. him.